èmi ò ní fẹ́ kí èèyàn púpọ̀ mọ́ nítorí ọ̀nkù Adéwálé Ẹlẹ́ṣọ̀ọ́ tí wọ́n ní kó wá sọ̀rọ̀ lórí Celebrad àwọn tí bá wa kí gbogbo èèyàn ẹ jẹ́ tèmi sọ̀rọ̀ lórí onínáwó oníkanlẹ̀. a mọ̀ pé ayẹyẹ la wá ṣe a ní waste time wa but a sọ díẹ̀ ọmọọba. Rafiu Babajide Kòsọ́kọ́ mo kí yín púpọ̀ ọ̀gá mi ni wọ́n. Tábà ní láì fi kún láì yọ kúrò èmi àti wọ́n mọ̀ra wa ní 1985 pẹ̀lú Ọ̀túnba Adébáyọ̀ Sàlámì mo mọ̀ wọ́n nígbà kan náà. Láti ìgbà náà ni mo ti dàbí àbúrò tiwọn ni àwọn méjèèjì ni wọ́n mú mi ní ẹ̀gbọ́n kí wá ṣe pé wọ́n mú mi lẹ́gbọ́n rárá nìkan o yàtọ̀ sí pé inú ìyá kan náà láti wá tẹ̀gbọ́n tàbúrò mi ò lè ṣe ju bá ṣe ń ṣe lọ mo mọ màmá wọn nígbà tí wọ́n wà láyé wọ́n mú mi bí ọmọ àwọn náà mọ in fact ní industry tí a wà yìí gbogbo ayé mọ̀ yìí pé tẹ̀gbọ́n-tàbúrò ni Prince Babájídé Kòsọ́kọ́ àti Alhaji Ọláyínká Quadri. díẹ̀ tí mi máa sọ nínú ọ̀rọ̀ wọn òun ni wípé gbogbo ayé ló mọ̀ eléyìí ò ń ṣe tẹ̀gbọ́n ọmọ yìí pé tó bá ní èèyàn èèyàn dáadáa tí inú ẹ̀ mọ́ tí a bá mú Prince Jídé Kòsọ́kọ́ ní nọ́mbà one tí a bá mú ní nọ́mbà two a mú ní nọ́mbà three wàláì wàláì rọ́bì ní kàába nítorí pé gbogbo ayé tó súnmọ́ ìmùnà ẹni tí ò súnmọ́ wọ́n mọ̀ ìpè tí prince gídégò sọ tó bá ti rí nǹkan ìbínú ó rẹ́dì láti bínú yẹn ìbínú yẹn ò dẹ́ ju ìṣẹ́jú kan sí méjì lọ. tí prince gídégò sọ tó bá rí pé á ah, ọ̀rọ̀ tó ń sọ sí ẹni yìí fúnra rẹ̀ káwọn èèyàn tó ṣèkì ẹ̀ wípé ìtòsọ yẹn káàtó ó ti mọ̀ lọ́kàn ara rẹ̀ á ti pèrè padà a ti ṣe àtúnṣe kó tó di pé wọ́n kù. àwọn èèyàn wa ń sọ nígbà tí wọ́n ń dárúkọ ọmọbìnrin Jídé Kòsọ́kọ́ tí wọ́n ní látòrí Adéṣọlá látòrí kìíní kan di méjì ó di mẹ́ta amaláwọn kan tó máa ní kíni ó ń látòrí bẹ́ẹ̀ o tó bá jù bẹ́ẹ̀ lọ pàápàá ó yẹ kó jù bẹ́ẹ̀ lọ àwa sọ̀tàn bí àwọn méjì péré ni màmá wọn bí sí ilé Kòsọ́kọ́ ẹ̀gbọ́n wọn kò fi ọmọ sáyé tó fi fàyè sílẹ̀ so tí Bíríngídé Kòsọ́kọ́ bá wá bí táàtì tó bí fọ́ọ̀tì ẹjọ́ kí náà ṣe níbẹ̀ ẹjọ́ ìjọ burú nítorí ìdí èyí ẹ jẹ́ ká máa dúpẹ́ nígbà tí adéṣọlá Kòsọ́kọ́ tó ń sọ̀rọ̀ dáàdì wọn lẹ́ǹkan in fact kò sọ tó pé kán níyàn wà active kán níyàn ń ṣọ́ọ̀bù láyé èmi yìí kéré sí lọ́jọ́ orí mo tún yìí máa ń gbé kúdòsó mi ọ̀nkú jíde òfìgbà kọ́kọ́ sí mi lórí ìgbésí ayé ẹ̀ lórí ìgbésí ayé àwọn ọmọ lórí ìgbésí ayé ẹbí àti tàwọn tá súnmọ́ bó bá ṣe ń ro dáadáa tààrà ẹ̀ ọmọ tí ò bí tí ò fara bí ó tún máa máa ro ìgbésí ayé onítọ̀ nítorí ìdí èyí mo gbà ládùúrà kí ọlọ́run tún bá mi fún ní àlàáfíà àti ẹ̀mí gígùn tó pọ̀ máa ń ṣe àdúrà yìí fún lójú ayé àti lẹ́yìn kí ọlọ́run lọ́ra ẹ̀mí wa náà a lè fi prince gídébù sọ́kọ́ a lè fi ṣe àwòkọ́ṣe gidi nítorí pé kò ro láburú sọ́mọ ẹnìkejì rẹ̀ ju bínú kó dẹ̀ parí ẹ̀ lọ in fact mo lè mo rí ìdí láìdẹ̀ mo lè sọ tó ń ṣẹlẹ̀ sí bó ṣe wà yẹn bí prince ṣe wà yẹn bó ṣe jókòó a máa wo ta ló ti jẹun ta ní ò tí ì jẹun inú ẹ̀ ò ní dùn tẹ́yàn táwọn bá ti ń ṣe dáadáa tó bá ń ṣe nǹkan fáwọn èèyàn táwọn èèyàn bá ìjẹun ó lè sá lọ nítorí ó ti pìpìà ó ti arrange everything òun fẹ́ lẹ́yìn kankan máa wà ọ̀ràn so ká sọ ní kúkúrú èèyàn gidi ọ̀nà àkúbọ̀ wà pẹ̀lú yín thank you very much. good.